pé ká máa ṣe sùúrù náà nípa àṣekù ẹ̀sùn ọlọ́wọ́ kan ilé kò sí pírọ́blẹ́mù tí ò ní solúsàn solúsàn yẹn náà ni pé ẹ ṣe dáìlọ́gì ẹ pe àwọn àgbàgbà ẹ̀yin tọ́wọ́jà fún àwọn ojókòó rẹ̀ ẹ̀ ń ti sọ́ọ̀bù wa ó bọ́ síbò káwọn náà sọ pé ẹ̀yin náà ti sọ́ọ̀bù àwọn náà ẹ̀ sì yọ̀ọ́ lálẹ́ papọ̀ ní ẹ̀ ti lẹ̀ pọ̀ níbọ̀ lẹ̀ ní yẹn ẹ̀hẹ̀ ìjẹ́wàá sí ọ̀nà wo láti nira wa lọ́wọ́ òun náà ni pé gbogbo ọjọ́ sí táwọn fẹ́ ṣe oyé ká máa ṣe láì lo nǹkan sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lásìkò tí a bá ń ṣèjọsìn ká má jẹ́ kó òun ọkọ máa tọ́kù ara wa tó ní jẹ́ sọ̀sí náà oyé tẹ bá rí i pé níṣẹ́ kọ̀ǹtínú ẹ wàá pe àwọn àwọn tí wọ́n jù wá lọ nínú ìjọba ẹ wọ́n ti wà ni àwọn tí wọ́n mú àwọn tí wọ́n ti sọ bóyá mùsùlùmí ni àbí náà mùsùlùmí wọ́n bá yín dá sí tí wọ́n ti fò tẹ̀jọba tẹ̀ kálukú lò lọ́wọ́ lórí ọwọ́ ẹ̀ wọláwọ̀ alẹ́. wọ́n ní tó wà lákòókè nọ́mbà àbá àmọ́fà àfọyín nọ́mbà tí yóò kọ́ bẹ́ẹ̀ kó pè wọ́n. ìbéèrè mi lọ́wọ́ ìgbé ǹjẹ́ ìyẹn lè sọ̀rọ̀ àwọn ẹni ìlẹ́yìn àwọn ẹlẹ́bọ̀ bí àfa abiyá yóò tọ́ kí èèyàn máa sọ̀rọ̀ wọn lẹ́yìn ẹlẹ́kejì yóò tọ́ kí àwọn abẹ́ lọ kí wọn pé àwọn ẹ̀yàn pé a tẹ̀lẹ́lẹ́ dé yóò fi ayé tẹ̀lẹ́lẹ́ ó yẹ kọ́ bàtà yín kí lè ṣe láti rí méjì. inshallah ta'ala gbogbo àwọn olóòṣà tí wọ́n bá ní eriwo ya ẹsígèlè ẹ̀bọ́ bàtà ní dáhùn nítorí pé ẹ̀sìn yín àwọn tọ́jú yín lẹ́ẹ̀mọ̀ lẹ́ẹ̀mọ̀ lò lélẹ́rí òfin tó bá wà nínú ẹ̀sìn yín òfin ẹ̀bọ́ bàtà ẹsígèlè àwọn tẹ́lẹ̀ jọ ń ṣe náà lẹ́mọ̀ ló lélẹ́rí kì í sàwọ̀ tẹ́lẹ̀ àwọn onígbàgbọ́ ní tẹ́lẹ̀ sọ ó jẹ́ pé mùsùlùmí náà gbọ́dọ̀ pa wọ́n láṣẹ pé ọ̀yá òní láàmú àwẹ̀ o abẹ́kásámú mọ́tò kankan gbọ́dọ̀ rí o rọ abẹ́kásámú lè rọ a ní fẹ̀sì kan di ẹnìkan lọ. ẹ tí àwọn kiri ó bá ní ọyẹ kó bá dà yín tó bá jẹ́ pé nínú premises wọn bá wọ́n sì ní àbí kò tẹ̀lé òfin wọn àmọ́ tó bá jẹ́ pé ojú ọ̀nà tó jẹ́ pé ojú ọ̀nà ojú ọ̀nà jẹ́nẹ́rà ojú ọ̀nà bàbá wa amóṣù yìí náà ni bẹ́ẹ̀ kan máa sọ pé kí ìwọ bọ́bá tà ń bẹ̀ wọn à ó pè é kò rí bẹ̀ ẹyin torí pé òfin ìjọba kò pé ká bọ́bá tà yìí ní dáhùn ẹni tí yìí ṣe mùsùlùmí ká máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tí yóò dùn mọ́ tó bá gbó yóò dùn mọ́ yóò ìsàkùnbọ̀lọ̀ pẹ̀. àbọ̀dọ̀ máa jẹ́ ìyàtọ̀ jẹ́ pé pàlú jẹ́ tí ń ṣe àwọn èèyàn lọ́nà èèyàn lè máa sọ pé ẹ sá fún lágbájá o ẹ sá lágbájá o kọ́ má kó bá yín o eléyìí ni òun kì wọ́n lọ́nà ọlọ́wọ́ àdá. sàlámà ni wàhálà kùsàlám. ìsàkùnbọ̀lọ̀ mo fẹ́ kẹ́ bá mi kílẹ̀ ọ̀rọ̀ ipò kí ń sábà yẹn so ó máa sábà ṣẹlẹ̀ ní àwọn mọ́tò apájúlọ tí so wọ́n máa sọ pé kí wọ́n ní kéwù ó ju àgbọ́yé lọ àwọn tó dẹ̀ ọ̀dà sáàlì àgbọ́yé ládàá wọn tó wọn dẹ̀ ń tẹ̀lé àwọn ní àgbọ́yé ju kéwù lọ tó máa fa. èyí tí yóò lọ ọ̀rọ̀ náà ni pé àgbọ́yé àgbọ́yé ó ju kéwù lọ àmọ́ kéwù ni akàbàtà fi gbọ́ àgbọ́yé olùbánà bí ọba kéwù ni ọba gbọ́yé ẹni wá ní òfin olólùwọ̀n pọ̀ nǹkan kan yé atẹ́gùn lásán ló gbọ́ yìí kéwù lè máa ké téèyàn wá lékè téèyàn wá gbọ́ yìí wallahu a'lam. ó ti kílẹ̀ nọ́mbà àwọn ọ̀fọ́ àmúṣá ẹni tí wọ́n bá rí wàhálà láàrin àwọn ẹlẹ́sìn ládùúgbò wọn àwọn kan ti yan twins zero eight zero three three nine three six eight three four ànílò wa láìsí o kò sí wa láìsí o kálukú ọmọ lọ tẹ̀lé o kálukú ti máa tẹ̀sí rẹ̀ zero zero three three nine three six eight three four lẹ́ẹ̀kan sí zero eight zero three three nine three six eight three four. ìbéèrè látọ̀dọ̀ àwọn obìnrin wọ́n ní èèyàn bá kírísítẹ́nì gbé ní báyà bíi ìṣẹ̀lẹ̀ wọ́n lọ́wọ́ fún yẹn ní súwìtì tó bá súwìtì yẹn wọ́n ti ṣiṣẹ́ sí bẹ́ẹ̀ lè gbà fún ọ̀la. fún ọ̀la ni wọ́n ti ṣiṣẹ́ sí àwọn àmọ́tẹ́kọ̀ yìí sẹ́ àdìgbà nínú ni lẹ́yìn bá gbé mìíràn wọ àtẹ̀sùlẹ̀ ìjọba rẹ̀ gbogbo tó bá ti jẹ́ ìlànà ìgbàgbọ́ wọn àní sẹ́kìnì wọn ò ní gbomi wọn ò ní lọ́sọ̀jì wọn àwọn tó bá darí ìsọjí dé tí wọ́n ní àbá ìdàkùn jẹnẹrétọ̀ yìí ní orúkú wa ẹ̀ ti bá wa faná díẹ̀ síbí ọ̀rọ̀ yẹn ni kò faná fún wọn kó gbọ́dọ̀ àtẹ́gùn mi yọ gbọ́dọ̀ sí mọ́ ẹ̀yà tó bẹ láàrin òun àtẹ̀sìn ẹ̀ ẹ má dàá pọ̀ rárá wallahu alam torí pé wọ́n bá anábì náà pé ẹjẹ́ àjọ máa ṣẹ̀ṣẹ̀ ọlọ́run wọn ni lakum dinukum waliya din kálukú ọmọ ti tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ayé dájọ́ dàpọ̀ ànídà ẹ̀sìn papọ̀ àtàwọn ọ̀la subhanahu wa ta'ala àdìkọ̀ọ̀kan wa ọlọ́run mọ́sẹ̀ sọ wa délé gbogbo wa tí a ń gbọ́ wa ọlọ́run mọ́sẹ̀ gbọ́dọ̀ wa àwọn tó jẹ́ mùsùlùmí ti bẹ̀ẹ́ láàrin wa àbẹ̀lẹ́ àwọn tẹ́lẹ̀ pé náà mùsùlùmí ni wọ́n tí wọ́n gbọ́ wa àbí tí wọ́n padà máa gbọ́ sí ni ọlọ́run wọn tàbá fi ọ̀rọ̀ yìí ṣe ìmọ́lẹ̀ fún wa tí wọ́n fi gba islam kọ́lá wọn ní gbogbo wa gbogbo àgbà pàdé náà nìjẹ́ náà gbogbo ẹni kọ̀ọ̀kan wọn bùkátà wa ọlọ́mọṣà jẹ́ òbí ya àdúrà wa ọlọ́mọṣà jẹ́ ọgbà gbogbo tí ń pa wa nú dé ọlọ́mọṣà jẹ́ wa nú bẹ̀ tí ń dùn wa nú ọlọ́mọba wa nú dẹ̀ gbogbo àwọn tí wọ́n gbé ètò yìí lọ́wọ́ tí wọ́n ń ṣe wàhálà lọ́sàn-án lóru bí iṣẹ́ ọlọ́run ṣe máa tàn ká ọlọ́run wọn gbàgbé ẹni kọ̀ọ̀kan yìí oníkálukú mú ọlọ́mọṣà ìfọ̀kọ̀rọ̀ kò síbẹ̀ ọlọ́mọ iṣẹ́ tá à ń ṣe yìí àtàwọn tá à ń sọ àtàwọn tá à ń gbọ́ ọlọ́mọdé ọlá pánú ayé wa ọlọ́mọ wa fún wa ní ikhlas náà aláàjì àti màmá kwara ni alhamdulilah wọ́n ní àwọn ní ọlọ́mọdé sábàbí tá a fi rí ààyè yìí lò àbí alhamdulilah tó àṣeyàdúrà fún aláàjì àti màmá wa ọlọ́run tí yọ oníkàngbà wọn láàyè ń bí ọlọ́mọ sábà gbà wọn láàyè ń lọ àdìjánà gbogbo dáadáa láàrin ìjókòó yìí wọn lọ́wọ́ sábà fún àwọn náà kọ́lọ́ ń ṣe wọn lédè nílé gbogbo dáadáa báyìí kọ́lọ́ ni wọ́n lè máa ṣe ẹnì kọ̀ọ̀kan wa náà lọ́wọ́ sábà wà náà láàyè gbogbo àwọn afá gbàgbàgbà táwọn ìjókòó lẹ́yìn lọ́wọ́ sábà sọ̀rọ̀ yín rọ̀ lọ́wọ́ sábà gbàdúrà gbogbo wa kọ́lọ́ wọn ṣe wá lágbèrò àfọ́ kó ṣe wá ní àfọ́ sọ́nà ní ọlọ́wọ́ ọba agbèrò náà máa gbé àjánà àjánà àjánà àjánà tí mọ́tò bá kú wọn ní wọ́ọ̀bẹ̀ ọlọ́mọ ṣe wá lágbèrò ọlọ́wọ́ wa mọ́tò ẹ̀ sàánú wa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́run ṣe wọ́n lọ́mọ àlejò àti gbogbo táàsì láti rí ìgbìyànjú ọlọ́run tí sẹ́wọ́n fi bàjẹ́ ọlọ́mọdé adébẹ̀ wọ́n sàfún wa ní kíláàsì àwọn obìnrin àníwá ọlọ́mọ àtàwọn ọmọ yẹn sí ọlọ́mọ sọ̀rọ̀ yẹn rọ gbogbo ìdí pàyínlẹ̀ ọlọ́mọ pàyínlẹ̀ nílẹ̀ gbogbo ẹni tí wọ́n sẹ́ ọlọ́mọ sábà ń sànú ẹni tí kẹ́kọ̀ọ́ ọlọ́mọ fún láṣeyọrí gbogbo àwọn tá a ní bùkátà ọlọ́mọ sábà wà bí i àwọn tá a ní nǹkan tá a retí gbogbo ẹni lọ́dọ̀ ọlọ́mọ náà ní o